لم نزل معكم في حديث عن أفضل الناس بعد الرسل والأنبياء فجعلنا عنوان اليوم فمن يجاري أو يداني أو يقارب أبا بكر رضي الله عنه فأبو بكر الكلام والحديث عنه والحديث عن أفضل الأمة وهو بعد نبيها صلى الله عليه وآله وسلم هو الحديث عن خليفة رسول الله الأول وهو موضع ثقته وسره ومشاوره فالحديث عنه والحديث عن أول الناس إسلاما وأخلصهم إيمانا وأشدهم يقينا وأقوتهم لله بل وأعظمهم بذلا في دين الله سبحانه الحديث عن أبي بكر هو الحديث عن من صدق فيه قال غير واحد الذي نقل عنه فهو الذي قال في حق النبي إني لأصدقه فيما هو أبعد من ذلك أصدقه بخبر السماء في غزوة وراحة وهذا الأثر جاء في المستدرك للإمام حاكم وقد قال عن هذا الرجل نبينا محمد صلى الله عليه وآله وسلم ولم يكن مثل هذه المقولة في غيره رضوان الله على الصحابة أجمعين قال إن من أمن الناس علي في صحبته وماله يا أبا بكر ولو كنت متخذا خليلا غير ربي لاتخذت أبا بكر ولكن أخوة الإسلام ومودته لا يبقين في المسجد بابا إلا خذ غير باب أبي بكر رضي الله عنه إن لم يكن هذا شرفا فدلوني إلى أشرف قبل مما ذكرته صدوا كل باب وابدعوا باب أبي بكر رضي الله عنه هذا من أدل الدليل على منصبه على درجته وعلى قربه ومودة النبي صلى الله عليه وآله وسلم عنه قال عمر رضي الله عنه عن أبي بكر قال أبو بكر سيدنا وخيرنا وأحبنا إلى رسول الله صلى الله عليه وآله وسلم إطلاقا وقد قال عنه علي بن أبي طالب رضي الله عنه وعن الصحابة أجمعين قال أنشدكم الله أمؤمن آل فرعون خير أم أبو بكر فسكت القوم ما نطقوا قال لساعة من أبي بكر خير من دنيا مؤمن آل فرعون لأن هذا يكتم إيمانه وأبو بكر أعلن إيمانه فرضي الله عنهم أجمعين أيها المؤمنون إن حديثنا عن أبي بكر لحديث المفضول عن فاضل وماذا يقول المظلوم عن الفاضل لو عرف مكانه والأعجب أن الذي ليس بشيء بل هو لم يبلغ شرذمة من منقبات النار يتحدث عن أبي بكر وينال عنه كلامك في أبي بكر كأنك تبط إلى السماء أو الشمس فلا يضر الشمس نزة المصدور بل يرجع إليك عليك أن تذوب في وقت عاجل أيها المسلمون الكلام عن أبي بكر يحثنا على محبته ويقربنا إلى التأسي به وقد أمرنا النبي صلى الله عليه وسلم بهذا في غير ما حديث وفي حديث مشهور عندكم قال حذيفة عن النبي في حديث طويل قال عنه عليكم بسنتي وهو الحديث المروي عنه أيضا عن العباد بن عليكم بسنتي وسنة الخلفاء الراشدين من بعدي عضوا علي بالنواجذ إن لم يكن أبو بكر في هذا المنصب فدلوني إلى من هو أحرص لهذا المنصب من أبي بكر فرضي الله عنه رددوا معي قولوا رضي الله عنه أدب الله بلا صلاة عليكم كاتب نبينا محمد رمضان لا تهدفهم ọlọ́wà jẹ́ ọpẹ́ yẹ ọlọ́run tá a dúpẹ́ fún ọlọ́wà tó ti ṣe ní ìrọ̀rùn fún wa káà máa bẹ inú ẹni tí ó ṣàdẹ́sà ẹ̀sà tọ́lọ̀ ń ta ọlọ́jọ́ jẹ́ mùsùlùmí ẹni tọ́lọ̀ bá yọ́ wà ṣe ilé ìwọ̀ fún láti فلا تموتن إلا وأنتم مسلمون ẹ gbọ́dọ̀ kú àbíkẹ́ jẹ́ mùsùlùmí tẹ́lá fẹ́ ní ọ̀nà ọlọ́ ọlọ́n bá ti wá bẹ̀lẹ̀ ìjínkíyàn ọkùnkọ́ máa rà bàbà bí ò sí tún ní ìjábọ̀lọ́ ẹ̀ torí ẹ̀ àtigbàgbà ní Muhammad ẹ̀kọ́ sallallahu alayhi wa alihi wa sallam méjèèjì ní sáyẹ̀rẹ̀ mùsùlùmí ìdókùnwájú lórí rẹ̀ ọ̀nàbọ̀lọ́ ọba Allah subhanahu wa ta'ala ọmọwájá máa tọ́tọ́ sí wa ìtọ́jú ẹwà ìtọ́jú ẹ̀dẹ̀dẹ̀ wa lórí láàrin pé ká máa wá ní ìjọ mẹ́jọ kí òun ọlọ́run lápapọ̀ gbogbo mùsùlùmí jọ ọba tẹ́lẹ̀ tí wọ́n mẹ́ta bá ilé tẹ̀lera wọn ọmọ yìí ṣù ní kọ́dà wọn pàpọ̀ mara ìṣìlá ìsìtàwọ́gbẹ̀ ṣìntọ́n àlè kó mọ́ bá a rí bẹ́ẹ̀ àǹfààní ìkójọpọ̀ oníkàtọ́lá sí payà ọlọ́run jẹmọ́ ẹgbẹ̀rún ọlọ́run ẹmójútó ojúṣe ìtọ́wájú ọlọ́run ẹ máa fọ́lọ́ lẹ́tọ̀ọ́ ẹ̀ ọlọ́run bá lọ́wọ́ tó ní

iye wọ́n ti tóbi tó ó ju gbogbo tó wà láàrin sánmà àti ilẹ̀ lọ ohun tí ìsọ mẹ́wàá wọ̀nyí ọ̀kan náà lórí àtàwọn èèyàn lẹ́ni tó fi lè ṣe sùhánà lójúmọ́ tí ò lè ṣe lójúmọ́ tàwa tó góòlù tó kún wọlé ayé yàrá pé ìdáwó ìgbẹ́ẹ̀fà tó góòlù tó kún mọ́sálásí olówó ni kí góòlù wá kú gbogbo nàìjíríà wọ́n wá tó kú láàárín sọ́mà àtílẹ̀ ẹyọ̀kan kíní kan ta òye oṣù gbọ́dọ̀ máa wálé ayé nínú kúrú lọ́wọ́ torí pé òun lè rí ìtọ́lọ̀ bá kà fún ọkà fún tàánà rẹ̀ òun lè rẹ́sà ṣùgbọ́n tó bá ní ẹ̀sẹ̀lẹ̀ ayé lòun wọ́n bá ní kò lẹ́ mọ́rin orí ìlú mọ̀kára lórí ìlú àjílá àjẹ́lìnà lẹ́hùn mẹ́rin

gbogbo àkójọpọ̀ mùsùlùmí ẹ̀ka ma bára wa dárò ẹgbẹ́ ìpèsè táwọn èèyàn láyà kí táwọn èèyàn òkè àdébẹ̀ àwọn èèyàn ti sọ́kú kí ní èyí tí ẹ pẹ́rù máa bá àyàn ẹnìkan mọ́ rẹ̀ ó ní bákìrì kí ẹ bá ṣe ìtò sọ̀rọ̀ àbún bákìrì ẹmà kíyàn fẹ́ mọ́ sọ̀rọ̀ ẹni tó ṣe pé ò tí ẹ̀ súnmọ́ rárá ọ̀fẹ́ jíwẹ́ kí lọ fẹ́ wí pa ẹ̀ ẹni tó pọ́ lọ́wọ́ bá aláàbí ìdá gẹ́gẹ́ bí ẹni tó gbẹ́sìn wa tó nígbà tí kò bá ti yípo ọlọ́wọ́ rẹ̀ sí ẹ lọ́wọ́ ṣùgbọ́n yóò lo àwọn ẹ̀ka ah, ọlọ́ọ̀dákùnkú lò àbúdáadáa tí ìgbà ọmọ ti dàrú àwọn kẹ́sẹ̀ ni ọlọ́wọ́ ní ìgbọ̀kẹ́lẹ̀ ẹni tí ọlọ́run bá lò sí dáadáa láàmà ròyìn bí ẹ̀kọ́ yà ń kí wọ̀lọ́ ìdí ọ̀kọ́ ẹlòmí ọkọ́ ṣùgbọ́gbọ́ olókọ́ ọ̀tọ̀ ìmọ̀ òní olóòrẹ́ ẹni tọ́lọ̀run bá lò sí dáadáa àdíká sí fún Abu Bakr radiyallahu anhu Abdullah òwe fúnra gọ́ọ̀mọ̀ tí ó yọ lẹ́nu wá sí ìta gbangba ìta náà ti mo ti sọ pé ah, kí lẹ́yìn láti máa sọ pé ó làtọ́lẹ̀ ó lè gbọ́ nígbà àmà náà ni bàbá bàtíra tẹjọ́ ń kírun mọ́sálásí bàbá ràṣídá tẹjọ́ ń kírun mọ́sálásí tó lè so kọ rẹ̀ sábà bí ọ́nà pàtí ìtì ẹ̀ mọ́sùgbọ́n mọ́sù bàbá bàtíra kí lẹ́yìn tó mọ́kọ rẹ̀ tí bàbá bàtíra náà

tó bá tún rí lọ́dún mẹ́wàá ẹgbọ́ ìgbó rántí tó pè ń jọ sílẹ̀ lé òtò pè àti pé àìmọ́ mọ́ yẹn kò kó nira bá nígbà tó ṣe kó náà làkókò ń bá wí àìmúyàn lórí yẹn ṣùgbọ́n ta bá tún ní kò tún jáwó bá kiri ìmọ̀ wà lọ́wọ́ àdé a máa bẹ̀rẹ̀ lómi ọ̀gá bíṣẹ́ ẹjọ́ tí ló kọ ọ̀gá ara mọ́ pé ìkì mọ́ orúkọ wọn sí náà ọ̀gá ọ̀gá gàtà mọ́ wí ọ̀gá ẹ̀rẹ́ tí ó kọ rẹ̀ ṣùgbọ́n bá bẹ̀rẹ̀ kọ́rọ̀ wọn bá lọ jẹ́mọ́ ẹ̀jẹ́ mọ́ sọ̀rọ̀ Abubakar lọ Abdullahi ibn Uthman ibn Abdulqahar wọ́n ní bí ọdún méjì lọ́wọ́ láàrin àtàlẹ́bí ẹ̀rọ̀mínú àti ẹ̀jẹ́gbẹ́ ṣùgbọ́n ètò pọ̀ tó lọ́rọ̀ àbáà ní bálábí jù nínú ẹni àwọn èèyàn máa sọ pé síyàwó rẹ̀ rí agbó àbálì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ọ̀gá bá ń gbé ẹgbẹ́ òlẹ̀ dára iná àkọ́kọ́ obìnrin tó kọ́kọ́ gbẹ̀sẹ̀ sọ̀díjà àkọ́kọ́ ọmọdé tó kọ́kọ́ gbẹ̀sẹ̀ àkọ́kọ́ ọkùnrin àgbàlagbà tó kọ́kọ́ gbẹ̀sẹ̀ ìjọ yọjọ́ ọ̀bí ọ̀yẹ̀jú gbogbo ayé tí wọ́n gbẹ̀sẹ̀ má tánàbí sọ tọ́pọ̀lọ́wọ́ ìnirọ́

ó ní lálẹ́ orin rìn lati láti bíbà lọ sí sáà èdè pé ó máa ti dé bí kọ́ntírì bí márùn lẹ́ni kó tó kẹta ó dí mọ́ lọ lóòrùn yìí mo dé kò jànẹ́bí yí káwọn pè

Muhammadu ní ọ̀rọ̀ kẹta gẹ́gẹ́ gbọ́ ọwá dé ànábì bá wí fáwọn èèyàn láwọn yàwẹ́wẹ̀ sí ní ṣùgbé ah, ah, èyí èrè oṣù kẹta lọ táa pọ̀ láàrí sí ìdébẹ̀ ẹnìkan tó wá dúró wá sí oṣù gbíkèjì wò ẹ̀sùn mọ̀ ìwọ́n tó rẹ̀ kan gbé ọtún ló gbé gẹ̀gẹ̀ wá fò lọ láwọn èèyàn bẹ́yìn na gbọ́ sí ké báwọn èèyàn tí pàṣẹ wájú wọ́n wà tó pé ìdí àbàrí ìkẹlẹ́ ni agbọ́n àwọn tó tún bẹ̀ẹ́ àwọn mí gbogbo káwọn àwọn tó ń dàmú ara wọn lọ́pìjọ́ ìgbìlá ń tẹ̀lé fún àwọ́bákiri òbí láàrin wọn lọ́bàlọ́ ní bá àwọ́bákiri ní wọ́n bí ọwọ́ àánú wó àṣírí ọ̀rẹ́ rẹ̀ ti tú irọ́ rẹ̀ jálé ni nígbà tó dọ́dọ̀ rẹ̀ rán bó bẹ́kì tó ọmọ tí ma lóòrùn ti báyìí ó ní tó ló sọ bẹ́ẹ̀ fún ó ní bẹ́ẹ̀ ni ọgbọ́ ah, ló sọ ọgbọ́ ló sọ ó ní ọgbọ́ ẹgbọ́ ó lè tó jù lè dìbẹ̀ lọ òun gbàgbọ́ ẹni tí lọ sọ́nà tí pè tí ó fún mi ní ròyìn tí ń ṣẹlẹ̀ ní táàrí ẹwà ló ń lọ sáàmù bẹ̀rù ẹ̀dàpọ̀ ẹwà kan ní sọ ẹni rọ̀bí ọlọ́ọ̀fọ̀ àti ààrin ìtọ́jú ká máa tàbí ọ̀gbùn lọ eléyìí tí ọ̀pá sí ìjọká eléyìí tó ẹkú mọ̀ pé jímọ̀ èyí sáyè ta máa jẹ́ ní gbogbo ẹ̀nẹ̀tán tó wọ́n ká sọ ọlá rẹ̀ kẹrù kíkogbo èyàn mọ́ bó ti tó tàbí ń wí ẹni tó ṣe pé nígbà tí alẹ́bí jíde lóhun súwì wọ́n kí súwì ìtàn alẹ́bí wọ́n kọjú sí gbogbo ẹ̀ ọ̀nẹ́ta nínú yí ló ti tẹ̀lé

tàbí inú yìí ló jí lẹ́nì tí ń báwẹ̀ àmì àgbà lánàá èyíjọ́ wí èyíjọ́ ní wí ọwọ́ sí ilé ní ní alábìnrin tàbí inú yìí ló ti fún aláìní ní nǹkan lẹ́nìí gbogbo èèyàn tó wò pé ilẹ̀ ma ń máa tó lọ fún yàn ní nǹkan abọ́gí ìnáwó ní sọ̀dá tó súnmù ó lẹ́ni ní anábì anábì ní nǹkan mẹ́rẹ̀ rí yóò ní kó papọ̀ síyà lára nígbà táwọn èèyàn bá ń dáwò sí ìgbà ní mọ́nà ọgbọ́ kiri mọ́ lè sí táwọn èèyàn bá ń súpọ̀ ha ìgbà ẹni tí ẹ mọ́ ń dúró yóò wà wí àwọn èèyàn ọgbọ̀n ẹ̀gbọ́ lójú àdẹ́bì ẹyọ kanu nígbà tẹ́lẹ̀ ní kú ẹ̀rù pa àwọn èèyàn fún kí ní ọ̀tẹ̀lẹ̀ wọ́n rú ní ẹwù anábí òkú ẹjọba ilé òkú èyí ó rò tó kò sí nílé tó àwọn àgbẹ́mọ́ mẹ́ wí ìkẹjọ́ kọ̀rẹ́ ti gẹ́m̀bẹ̀ wọ́n ni pé tó ní pé mọ́rọ̀ bàbá náà ní fún òdì gẹ̀gẹ̀ ní mọ́ni sílẹ̀ ní làákà ìdínà mọ́ni òun fi kódà yí máa ní ọba súnmọ́ dìkèfèrí tàà sọ nígbà ìmọ́gbàgbọ́gẹ̀ ebó dìkèfèrí o ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ọ̀bá láìka ìmò ẹni tọ́rọ̀ ká lára tí ń jọ lójú pé náà àwọn ọ̀gá tánwúrúkúwì àwọn bá ti kó yá wọn pẹ̀lú ẹ̀bá ń gbọ́rọ̀ yí ìtumẹ̀ rí ìjìlìsì àwọn mẹ́rẹ̀ ní ọjọ́ kó lẹ́rẹ̀ man kana fa inna qad أدوى النبي نيبا أنسى نبي تقول ومن كان يعبد الله فإن الله حي لا يموت ẹjọ́ ọgbọ́lọ́n ló ń bẹ́ sí ọlọ́run ọba tí èkú ọba tí ń bẹ láàyè kó máa sí lọ ọwá kàgbé ọmọ Muhammadun ọkà ayà ìgbé anẹ́bí òkú jẹ́ lórí ìjà anẹ́bí lọ ṣe tán bá ti ẹ̀pá àbúkú fún rẹ̀ tẹ́wà di kèbèrè yìí ní ìgbà tí wọ́n rúgbọ́ ilé àtúgbọ́ ọ̀fọ̀hábà ọ́dàbí fọ́lọ̀wọ̀ tí sọ ayà ń kalẹ̀ gbogbo ayé gan an wà nínú dismay they were surprised wọ́n lè sọ̀rọ̀ nípa òtọ́ tán tí wọ́n lè tó bá ń tẹ́ ká àwọ́kìrin èmì ò ma kún tùlù òfẹ́rẹ̀ ọ̀bẹ́ ilẹ̀ sọ́lá òzàká ẹni ò ní sẹ́gbẹ́jì láàrin sọ́lá àti zàká èjẹ́ fún nínú kòránì ọlọ́dárúkọ ìlú 34 times lọ kò sí ìta لو منعوني عقالا مما كانوا يودونه لرسول الله لقاتلتهم إن دي

الحمد لله والصلاة والسلام على رسول الله أبو بكر حب النبي لو ما أن الرسول لم يتخذ غير الله خليلا لاتخذه يعني تنصر أبو بكر إذا أبويا النبي كان gbogbo àwọn sọ̀hábà في البيت gẹ́gẹ́ bí wọ́n ti bọ̀ ẹjẹ́ nǹkan ti ti àìlè fún àìlè kojú fáwọn ẹ̀rí jọ kó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn bọ́ọ̀kì bébí náà ti ń bá yín sọ̀rọ̀ lẹ́yìn. ọwọ́ ní bí mo ti sọ láàbúgbàkiri tó tún gbogbo yín báyìí ó ti sọ̀rọ̀ síwájú torí àsìkò ní ìṣe sọ ká nírú èsì mo sọ ní àlóṣe sọ ọwọ́ lẹ́yìn èèyàn wọ́n fẹ́ bí béèrè ẹnìkan wà tí gbogbo yín mọ̀ ó tó jùlọ nínú ìtàn kọ̀ọ̀rọ̀ a sì ká fọ́nra wa ní jímọ̀ jọpa kọ́lọ̀ṣe náà ìtàmú mínú ààrẹ Fir'aun ẹnìkan wà lẹ́ ààrẹ Fir'aun Fir'aun náà bó ti lágbára tó ọlọ́mẹ́nìkan jáde nínú fámílì rẹ̀ tó lágbára ọgbọ́ ṣùgbọ́n díẹ̀ gbogbo ọ̀nà tánà a rọ́jùlẹ́ yẹkúnà rọ̀bí yẹ̀lá tẹ́gbẹ́gbẹ̀ yìí ni nítorí mọ́lọ́lọ́ ní ọkọ̀dẹ̀ wọ́kọ̀dẹ̀ wọ́kọ̀dẹ̀ wọ́kọ̀dẹ̀ kódà yóò túnmọ̀ ọ̀tẹ́ ayà wọ́n sáfún wọn ṣùgbọ́n tó mọ́ ọgbọ́n òṣù nílò aliwa kàti bí abúbákẹ́ wá ní àwọn méjèèjì mo tẹ́wájú yẹn wọ́n ta ló tún bí jù òun náà ń pèpè sí dáadáa ṣùgbọ́n kò jẹ́ mọ̀ òun há ìdíṣẹ́ ni àbó ń bá kiri pọ́ta láàrin gbogbo èèyàn ó ní ẹjẹ́ gbogbo tó bá ṣe Muhammadu èmi ló ṣe gbogbo tó bá ṣe ànẹ́bì èmi ló ṣe èmi gbà á lórí ẹ̀sìn rẹ̀ ó tó wá ń pèpè kalẹ̀ ní pè náà gbogbo àwọn èèyàn tó bí dáa jù nínú ẹ̀sìn tí bá fún tánàbí sọ̀rọ̀ pé wọ́n wà jẹ́nà kìtìkú mẹ́wàá nìkan ṣùgbọ́n tó pàdé ìsìnká okó wọn jọ ní o mẹ́wàá láàrin wọn tàbíkùnrin ẹ̀lá ẹ́ṣọ́rọ̀fún mọ̀báṣàrò na bìrìjánà mẹ́wẹ̀ẹ̀wà márùn-ún ọwọ́ àbúwákì mẹ́tìgbà islam usman sa'ad ibn abi waqqas abdurrahman ibn auf tolha àti zubair gbogbo wa ọba kìí ló pè wọ́n wọnú ẹ̀sìn kátó wá fẹ́ sí pè fún wa kátó sọ yà àwọn èèyàn kí ló bá ọba kìí pè náà ẹni tó ní yóò rẹ̀ tó rẹ̀ lẹ̀ tálẹ́ lọ sí jùlẹ̀ sí jùlẹ̀ aláwọn wíkà nínú Koran ẹ̀ọ̀bá lè wíta ọlọ́rin bá ti ní káwọn bá ní ìsọ̀ ilẹ̀ ìsìta para

ọgọ́bìnrin ò sí dáadáa wá ti bá ní ìrìtì kóòrò nìjínà ìdíkọ́ ṣùgbọ́jẹ́ wí fọ́ tó wá tẹ̀mí mo rí ẹ lójú ogun ẹ̀ nígbà tí ó èsẹ mùsùlùmí ìtọ́ ti bá ẹ lọ́wọ́ ti wọnú ta mo ti pọ́n gẹ̀bẹ̀rẹ̀ nù torí pé tó bá débi tọ́lọ́ tó débi tànẹ́rì ilé gbogbo táǹtẹ̀ oṣù aláǹtàn tẹ́ríbá dé ń sọ̀rọ̀ rẹ̀ nígbẹ́ bó tóbi lẹ́nu yìí lè kọ́ bẹ̀rẹ̀ ọ̀pọ̀ ma Abubakar bó ṣe lù náà ìyá ńlá wa Àìṣà ọ̀rọ̀ wọ́n ń jà káàkiri ìlú ẹnìkan wà tọ́kọ̀ Abubakar ní wọ́n fún lóúnjẹ lásọ ní gbogbo òun náà dá sí pé ọmọ ṣe ìwọ́n lè ṣerú ẹ̀ bí tí wọ́n kó mú ìjọpọ́lọ̀ wọn sọ pé Aisha ò lè dìná ẹ̀kọ́ ti kú pé ìjà Ọlọ́run ló kù báyìí ìjà Ọlọ́run láàkọ́kọ́ ní ìjà Ọlọ́run ní gbé ìjà ọba kiri sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá ní pé ìjà Ọlọ́run parí bọ́wọ́ ní kò ṣe nínú oúnjẹ omi nílò mú ó wọ́dọ̀ ní láyé rẹ̀ láyé rẹ̀ tọ́bọ́ tó dénú lé nítorí rẹ̀ ọlọ́dún sọ ayà kalẹ̀ ọlọ́niwọlá tẹ́lẹ̀ olóòtọ́lẹ̀ mínkù wọ̀dáàtù ẹ̀yìn òtú olóòkúrbà wọ́n lè yẹta àwọn ọlọ́sàkí ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم bọ́nà ti dá ọkọ̀ rẹ̀ ọlọ́ni ogun ẹ̀yí tàà gbogbo ẹmá torí ẹ̀sẹ̀ àwọn ẹgbẹ́ ti dáadáa fún ẹmá torí ìjú wọn pa kẹwàá bẹ́ẹ̀rẹ̀ ti dáadáa sí wọn mú kẹ́yìn náà fẹ́ kọ́nà foríjì ọlọ́run sì kí gbogbo a lè bá mẹ́ta ń sọ́rọ̀ ń pẹ́ ṣùgbọ́n bá ti wí ní ẹ̀gá bá ń sọ̀rọ̀ sáwọ bá kìrì yálá ẹ̀ṣà ti yanjú ọ̀rọ̀ ó ní pé àwọn ẹni tó ti kú tí wọ́n lè ṣiṣẹ́ fọ́ra wọn mọ́ ṣùgbọ́n ọlọ́run wá fẹ́ fi dáadáa wọn dúró gbogbo ẹni tí bá ti ń sọ̀rọ̀ láìdá ọlọ́run ẹ̀dàkùn kèé sí ìjà ẹ̀fàzọ́n bí ìjẹ̀ ẹ̀sìn lélẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tààtí bí sèrè ẹwú fún ọkọ́tọ̀ túnbà pẹ̀lú wọ̀lọ́ ìní ẹ̀sùn tó só ojú rẹ̀ yọ padà sí òfin tí ó sì fúnrùn bíyàn bá ní àwọ́bá kí o sí ń pò síbi ti ọlọ́bà àti ọmọ ọlọ́bà àti Osman ọlọ́bà àti aliyin ọdí allahu anhu wa ani sahaba ti ajma'in àwọn náà ọlọ́ndákù ojú ọ̀nà tí wọ́n yóò pa wọn oní ọjá kúlẹ̀ ọlọ́ọ̀bà allah ọlọ́ndákù mọ́jà wà ní ẹjọ́ mọ́ fún sahaba èyí

pẹ̀lú ògbọ́ ọlọ́run bá Allah ètò tó jọ orí ilé náà láàmọ̀ bára sọ ní jẹ́mẹ́jọ kúmù ilẹ̀ àpọ̀ láti